الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ̀yin tẹ́ ń gbọ́ wa níbi gbogbo yòówù tí ẹ bá wà gbogbo ibi yòówù tí ẹ bá wà àǹkí ní kíkí islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àkíyèsí orí ètò wa ètò ìdánilẹ́kọ̀ọ́ ìlanilóye nípa kí ni ṣẹ̀ríà wá wí nípa bá ṣe máa bá àwọn ẹlẹ́sìn míì lò. eléyìí ni abala ẹlẹ́ẹ̀kẹtàlélógún episode twenty three nínú àwọn abala ètò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ti lọ síwájú tí a gbàgbé a sọ nípa báwo ni a ṣe máa bá àwọn mùsùlùmí lò nípa àwọn tí ì ṣe mùsùlùmí lò níbi rírà títà láìpẹ́ náà nígbà tá a sọ àkáyìnà ibi àlùbàlà ẹlẹ́ẹ̀kejìlélógún pé ṣé mùsùlùmí lè dòwò pọ̀ àbí ṣé mùsùlùmí lè tà ó lè rà pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí. bákan náà ṣé mùsùlùmí ṣé a lè join àwọn bóyá group àbí association tó yẹ pé ó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú àbí àdúgbò tí ó ṣe pé nípa ẹ̀sìn ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ni àlàyé ti wá lórí wọn inshallah àyìnbí abala eléyìí a máa tún gbé ọ̀rọ̀ kan yẹ̀wò tó náà ṣe pàtàkì púpọ̀ ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ pawọ́pọ̀ láti dáàbò bo àwùjọ àbí ìmọ̀ pawọ́pọ̀ láti bá àwọn tó bá gbẹ́rù gbọ̀nrí àbí tá bá tayọ ààlà àti wọ́n bá tí wọ́n bá báwo la ṣe fẹ́ máa bá wọn ṣe so àwọn tó bá tayọ ààlà látara pé ṣé a lè bá wọn jà so mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí àwọn tó rò mọ́ eléyìí inshallah ni a máa gbéyẹ̀wò níbi abala yìí pẹ̀lú gbọ́dọ̀ àwọn ustad wa wọ́n wà pẹ̀lú mi tí a jọ máa tún kọ́. الاسلام اسماعيل عبد القادر آه، واستاذ ادريس عبد الرحمن آه، واني يعني، آه، يكلم فلومي بكنا او استاذ عبد الحكيم عبد العزيز ابو ايمن وانا واني يكلم ابو ياكي سلامك يا ابوي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ا ا ا Ah, Ustaz Idris eh, pé ẹ̀yin ni a máa dájú ẹ̀kọ́ ah, ó ní í ṣe pẹ̀lú ah, àkọ́kọ́ náà tá a bá rí tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì bóyá tá a jọ wa tán wá tayọ ààlà látara pé wọ́n ń bá àwọn àwùjọ bóyá àwùjọ tí wọ́n kàn dájú ìjà kọ wọn látayọ àlà so kí ni Islam kọ́ wa so látara pé báwo la ṣe bá wọn lò ṣe sùúrù ni àbí ká jà wọn ní ogun àbí ká tiẹ̀ lé wọn gan àbí kí ni àfẹ́ kí Islam kọ́ wa. Yeah. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه إلى يوم الدين على أقباف ولا أبا الله بلا تراك أتراك فوان نبوى محمد صلى الله عليه وسلم كان أكو أبا وصحابة أتوب مسلمي تبا تلي سيدي وجويسا أبو أنتي مسلمي تبا داوجو جاكو مسلمي àwọn tí ọlọ́run ọba àlékèọ́lá tó sọ fún wa náà ní pé ní àkọ́kọ́ a ò ní bárù wọn a ò ní bá wọn ṣe a ò ní bárù wọn a ò ní lófẹ̀ẹ́ pẹ̀lú wọn ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an ní pé ní innama yanhakumullahu anil ladhina qatalukum fid din wa akhrajukum min diyarikum wa dhaharu ala ikhrajikum an tawallawhum sọ ọlọ́run ọba sọ fún wa pé ní òun kọ̀ fún wa àwa tá a jẹ́ mùsùlùmí kúrò níbi gbogbo ẹni tó ní ó ń ba yín jà hmm. àbí ó lé yín kúrò ní ibi tẹ́ ń gbé àbí ó tiẹ̀ wá kún ẹlòmíì lọ́wọ́ láti bá yín jà olúwa ní anta wallahu òun kọ̀ fún yín pé ni ẹ gbọ́dọ̀ bọ́rú wọn ṣe ẹ gbọ́dọ̀ bọ́rú wọn lò ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ sọ àkọ́kọ́ tí islam kọ́ wa nìyẹn lẹ́yìn náà islam tó wá kọ́ wa gbèrú àwọn èèyàn báyìí tí wọ́n da ojú ìjà kọ́ wa mùsùlùmí ní tó kù táwa mùsùlùmí náà ó ṣe dáhùn ní pé ní ẹni tí wọ́n eh, ojú ìjà tí wọ́n dà kọ́ wa yẹn káwa náà da ìjà náà kà dà kọ́ wọn olùwà ọba ń sọnù alukur'an pé ní qatilu alladhina qatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ta'tadu olùwà ni ẹ̀yin náà ẹ bá àwọn tí wọ́n bá yín jà lójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀yin náà ẹ dojú ìjà kọ́ wọn ẹ bá wọn jà ṣùgbọ́n o wala ta'tadu ẹ má ta ẹnu àlà so wala ta'tadu yìí iná ni ìjà tí mùsùlùmí ó máa bá ẹlẹ́sìn mi jà ló fi yàtọ̀ sí irú ìjà tí ẹlẹ́sìn mi ò máa bára wọn jà torí pé mùsùlùmí ó lófin tóun fi ń jà kìí ṣe ń pé nítorí aríwá ni ó bá wọn jà kó wá pa wọn nípa kúpa àbí kéèyàn wá pa ẹni tí èyí ṣe mùsùlùmí nípa ẹran àbí nípa pé ń dọdẹ lára ìsìláàmù kọ wa bẹ́ẹ̀ wala ta'tadu kama ta'inu ala ní ìsìláàmù sọ tí ń túmọ̀ sí ń gbé ní àwọn oríṣiríṣi nǹkan ni àárínú àdìsàn náà Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa pé ní kí lọ ló wá gbà lérò pẹ̀lú wọ̀lá táwọn tọ̀dú yìí ká má ta ẹnu àlà lóòótọ́ wọ́n dojú ìjà kọ wa lóòótọ́ wọ́n fi ọ̀tá hàn sí wa àwa náà ò sì nífọ̀rẹ́ hàn sí wọn ọ̀tá náà la fi hàn sí wọn àwa náà ó bá wọn jà torí pé àwọn náà ti gbé ọwọ́ jà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà á jà níjà tó yá sí pé ní àní ṣàbòsí á jà níjà tó yá sí pé ní àní ta ẹnu àlà lára àìta ẹnu àlà náà ní pé ní ìsìláàmù ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ gbé ní a ò nípa àwọn obìnrin wọn hmm. bẹ́ẹ̀ náà ni a nípa àwọn ọmọ wọn àwọn ọmọ kéékèèké tí wọn ti máa wá sí ojú ìjà bẹ́ẹ̀ sì ni ẹni tó bá jẹ́ aláǹgànà láàrin wọn tó ya òye láàrin wọn ò ní kankan ṣe pẹ̀lú ìjà yóò wà níbi kan tó kọ̀ tí ń rìn kiri ń díẹ̀ a ò ní da ojú ìjà kọ irú èèyàn bẹ́ẹ̀ arínà onímọ̀ tí àwọn mẹ́nu débi ẹni tó bá ṣe ń ní ṣakọ́ṣabo lòun tóun náà sì ń bí ìjà ǹjẹ́ apá àbá nípa nínú onímọ̀ tó sọ pé ní àfún lófin obìnrin ni a ò ni a ò ní parú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ ìfàǹfà náà wà láàrin wọn nípa pé ní àgbàlagbà arúgbó ǹjẹ́ a lè pa wọ́n ní àtàbà lọ dojú ìjà kọ àwọn ẹlẹ́sìn mìíràn yìí so a rí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtọ́ gbà ń pé ní a ò pa arúgbó àgbàlagbà a sì rí nínú wọn tó sọ ni arúgbó pàtàkì jùlọ èyí tí ò sí àríyàn àríyànjiyàn ń bẹ ni pé ni tarúgbó yìí tó bẹ́ẹ̀ sí pé ni ó kún wọn lọ́wọ́ bóyá pẹ̀lú làákàyè ẹni àbí lórí kan ló fún wọn tó òun náà ti lẹ́tọ̀ọ́ ń pè ní kàdójú ìjà kọ́ nínú àwọn tí Islam tó tún yàǹda ń pè ní lóòótọ́ ẹ fẹ́ bá wọn jà àmọ́ ẹ fà wọ́n lẹ̀ iná ni ẹtí wá sí pé ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò lè sọ̀rọ̀ kò lè ṣe kankan òun ò níjà ọkàn tó ń bẹ́ nìkan kan jà sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ àwọn filẹ̀ àníwọ̀n pé nítorí àwọn èèyàn wọn ti wá dojú ìjà kọ wa o àfi ká pa ogun yín tá a nífẹ̀ẹ́ nìkan kan lẹ̀ rárá ìsìlámù ò kọ́ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó fọ́ lójú kò níjà ọkàn tó fẹ́ jà nígbà tí òríran tí ó fi jà so òun náà ò wulẹ̀ bá yín jà so ẹ fi èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀ náà ní ìsìlámù kọ́ wa bẹ́ẹ̀ náà lẹ́ni tó ti gé lápá ní tó fẹ́ fi jà náà nìyẹn ní tí ó fi sòrò èèyàn bẹ́ẹ̀ a ó filẹ̀ a ò ní dọ́dọ̀ tiẹ̀ nígbà tí a bá ń bá àwọn ẹlẹ́sìn mi jà tòun ti bẹ́ẹ̀ náà báwa la fẹ́ bá àwọn jà náà ìsìláàmù tó kọ́ wa ń pè ní kì í ṣe mọ́sílà lẹ́wọ̀ a máa ṣe ìgékúgé kọ́lẹ́ máa gé àwọn èèyàn ìpakúpa kọ́lẹ́ máa pa àwọn èèyàn ẹ bá ti pa wọ́n ẹ̀yàn ń dá wọn kí nígbà tó bá ti kú ẹ̀sìn pé ní àwa orí sọ́tọ̀ àwa etí sọ́tọ̀ àwa ọwọ́ sọ́tọ̀ gẹ́gẹ́ báwọn kèfèrí ṣe máa ń ṣe ẹ̀ ń pé wọ́n yọ etí àwọn mùsùlùmí tí wọ́n fi ṣe ìbọrùn àbí tí wọ́n fi ṣe ìbọ̀wọ́ ń pè ní káwọn ṣáà fi rí ń pè ní ẹ̀rí nǹkan báyìí mo ti pa àbí báwọn ọlọ́balọ́ba wọn míì ṣe máa ń ṣe tí a sì pé wọ́n ní ẹ bá mi gbé orí ẹ̀ kí n fi mú kọ́ ń pè ní kí wọ́n ṣáà lè mọ pé mo rẹ́yìn ọ̀tá mi mùsùlùmí èyí ṣe gbogbo nǹkan báyìí tí Islam fi kọ́ wa nìyẹn àwọn gbọ́n àwọn tá a wí yìí náà ta ní Islam ní a má pa lójú ogun yìí nígbà tá a bá lọ bá àwọn tí wọ́n ń da ojú ìjà kọ́ wa tá a bá lọ bá àwọn jà gbogbo wọn pátápátá tó báyá sí pé ní wọ́n fi nǹkan kan ran àwọn ará wọn lọ́wọ́ hmm. láti dojú ìjà kọ wá bóyá ìròrí kan ni wọ́n fún wọn ní o àbí wọ́n tiẹ̀ tọ́ka wọn pé ibi báyìí làwọn mùsùlùmí wà ààyè àwọn náà ti lẹ́tọ̀ọ́ kí a wọn jà sọ àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyí nípa ẹni tí yóò bá ta ẹnu àlà sí wa nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí wallahu a'lam. abẹ́rẹ́ nǹkan bá tó ń túmọ̀ sí pé kódà bí wọ́n mú wa lọ́ta náà pé tó wọ́n já ọ ẹ bá wọn jà ó tún lẹ́kọ̀ọ́ ịwa aja aja ká igun àbí bò náà máa ń wí pé pé ah, ẹ ti pa ń pa púpọ̀ nípa àpá yín jù bẹ́ẹ̀ lọ hmm. ẹ pa ọmọ yín wá àwọn obìnrin gbogbo náà ládàrá náà hmm. Islam ò rí báyìí láti àtẹ̀dó inna Allaha la yuhibbul àyè má àlà torí pé ọlọ́run ọba o ọba tí o fẹ́ àlà nìyẹn Abu Ayman. tó ah, ó ń ṣẹ̀ṣẹ̀ ń gbà mẹ́fà kó já sí pé ààrẹ ah, mùsùlùmí náà tó já sí pé ìwà katakata báyìí náà ni òun náà máa wù ẹ pé à ń dá wàhálà lẹ̀ àbí kó náà tọ́ ayọ̀ àlà bóyá mùsùlùmí ẹ pé group of muslim àti ẹ pé mùsùlùmí nìkan ni àbí ẹ pé àwọn mùsùlùmí náà kún àwọn ọ̀tá lọ́wọ́ a àwọn tó yẹ pé wọ́n jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí àwọn mùsùlùmí náà wá kún wa lọ́wọ́ láti pé máa dìstọ́bù ìfọ̀kànbalẹ̀ àwọn mùsùlùmí àbí ìlú mùsùlùmí lókè ní islam kọ́ wa kí ni a ṣe sí irú àwọn báyẹn. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala amma ba'd a fún Allah wa ta'ala a ṣe kí a ti kẹ fún wasu jẹ́dá nabuwa muhammad so ìkẹ́ ọlọ́run ọlọ́run kí wọ́n bá níbo Muhammad àwọn àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà tí wọ́n bá lò gbà àtàwọn ènìyàn lọ́run tí wọ́n ti lọ pátá kí Allah subhanahu wa ta'ala kí o mọ̀sálà ìbànúkẹ́ gbogbo wọn. a rí i pé Islam ẹ̀sìn kan tó ṣe pé ad-dinul insafi ẹ̀sìn tó ṣe déédéé ni tó ṣe dọ́gba ni so ẹ̀sìn tó ṣe pé tó kódà tá a bá rí i pé èèyàn ń hùwà tí ò dáa so a wà ọ̀nà tí a fi correct ẹ̀ tá a fi gbà kínní kó lọ́wọ́ rẹ̀ so kódà bó bá jẹ́ ara wa so ibi tí islam tún ti kíni tó tún fi ní kíni dénú so islam tún pín ṣíṣe dọ́gba yẹn débi pé kódà tó ń tàn bá tún tó bá tún jẹ́ ara wa náà táwa kẹ́fín sí wípé ń wu àwọn ọ̀wà kan tí ò bá ṣẹ̀ríà islam mu eléyìí kò sí láìfi bẹ́ẹ̀ tá ṣe kíni tá ṣe nǹkaru kíni yẹn so wọn ló fi jẹ́ pé tẹ̀sán nínú àwọn ahadith lẹ́yìn tó wá látọ̀dọ̀ náà sọ̀sálàmù so táwọn ẹbí ni man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi tẹ ẹ bá rí nǹkan kan tó jẹ́ pé tó yẹ skinny yìí tí ò dáa ni ìtọ́kàn kọ́ ni so ẹ kò mátà ibi tí kinní yẹn ti wá abẹ́ni tó ń ṣe kinní yẹn ẹ gbìyànjú láti kinní láti correct kinní yẹn so kódà bó jẹ́ ara ni tẹ̀sí níkàwá láti kinní láti correct ẹ sí kinní ẹ gbìyànjú láti correct ẹ so boya wale lágbára láti fi lè correct ẹ ní o bóyá ahọ́n lẹ́ẹ̀fi lágbára láti fi lè correct ẹ ní o kódà bó jẹ́ ọkàn àmọ́ ẹ gbọ́dọ̀ rí wípé kí ni ẹ ṣe nkaro elmunkarọ́ọ̀tì yẹn so àwa rí pẹ́tọ́ yẹn bóyá nínú àwọn tó jẹ́ mùsùlùmí bíi bákan náà bíi ti tiwa náà òun náà la rí wọn la kẹ́fín sírò àwọn kìíní tó ṣẹlẹ̀ ládọ̀ wọn so á sì kí ni á gbìyànjú á bá wọn jáde bíi wípé tọ́ yẹn á rí pé kìíní yẹn àgbà kú lọ́wọ́ wọn wọn ló fi jẹ́ pé ara ẹ̀rí nínú àwọn nínú alukur'an ní هنين لا وإن wa من المؤمنين minal mu'minina qatatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma ala al-ukhar fa qatilu allati tabghi hatta tafi'a ila amrillah tẹ́ bá rí i pé mùmìnì méjì wọ́n ṣe kíni wọ́n ń jà ẹ gbìyànjú láti kíni láti ṣe àtúnṣe láàrin wọn àmọ́ tẹ́ bá ìkan dúró wípé kíní yìí o kò ní látúnṣe ẹ wá gbìyànjú ẹ ṣe kíni ẹ dojú ìjà kọ ẹ dojú ìjà kọ débi pé kí ni yóò fi fi kinní yẹn lẹ̀ kì í ṣe pé òun gangan la fẹ́ dojú ìjà kọ bí ó ṣe pé kí ni a fẹ́ gba aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn kúrò torí pé ihun tó kó sí nínú máṣíyà kò yọ kúrò nínú kí nínú Islam wọ́n lè a bá rí àwọn kan ní ìsìn tí ó jẹ́ pé tọ́yẹ̀ tí wọ́n á mọ̀ pé mùsùlùmí ni wọ́n àmọ́ pẹ̀lú orúkọ pé wọ́n ń jẹ́ mùsùlùmí yẹn wọ́n wá ń ṣe ìbàjẹ́ hmm. àǹfààní ń bẹ fún wa láti lè ṣe kínni láti lè dojú ìjà kọ wọn hmm. títí tá a fi rí i pé wọ́n fi kínni yẹn lẹ̀ fún ló fi jẹ́ pé tọ́yẹ ẹ̀sẹ̀ kódà anásọ̀sẹ̀lẹ̀m ibi tá a ti mọ̀ wípé ah, allah akbar ẹ̀sìn wa wàllá ẹ̀sìn tó ṣe déédéé ni anabi ni kódà bó ṣe Fatima bintu Muhammad sarakot ló ṣe ń tí ò dá nínú. No nínú ẹ̀sìn Islam yìí o mi níwò pé ó jọ máa nẹ́bì pọ́mọ mi ni yín kíkí ni á gé ọwọ́ rẹ̀ ẹ̀rí déédéé tànẹ́bì sọ́sọ́là ń ṣe hmm. tó jẹ́ pé tọ́ yẹ́sì gbogbo ohun tí ó máa sún wa débi tá a fi máa ṣe tí wọ́n ń pè ní aṣọ bí ìyá so wọ́n ní kíni ó Islam ò fẹ́ tá a bá rí nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé tọ́ yẹ́sì ara wa ní tó sì ń tá a rí àwọn ìwà tí ò dá lọ́wọ́ rẹ̀ tí ń ṣe gébégébé débi wípé tọ̀ yẹ ẹsẹ̀ lẹ́lẹ̀ ó ń kọjá ààlà kò sí láì fi ń bẹ̀ ká ṣe kínni ká wá gbogbo ọ̀nà hmm. kódà bó bá gba bisẹ́lá hmm. tó bá gbà pé ká lo ìdà wọn ló jẹ́ pé nínú àwọn sọ̀hábà lásìkò àwọn sọ̀hábà àwọn ìjà kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàrin ara wọn tó pé kì í ṣe ń tí a lè ní pé a máa tẹnubọ̀ ní ìsìn hmm. wàláhì ọ̀rọ̀ kan tó kẹnu ni so látàrí pé kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni àtúnṣe láàrin ara wọn náà ni eléyìí tá a bá rí mùsùlùmí tó ń ṣe tí ò dáa so kò sí láì fi ń bẹ́ẹ̀ ká wá gbogbo ọ̀nà kódà bó jọ mọ́ ká jà lógun tí ó sàfi fi kíní yìí lẹ̀ hmm. so eléyìí tó bá ṣẹ̀rí àsìlámù ni wallahu a'lam. Ah, ah, ṣe pẹ̀lú àlàyé tí ẹ so tó ń túmọ̀ sí pé mùsùlùmí náà tó náà bá gbẹ̀rù gbọ̀nrí tó tayọ àlà tó dojú ìjà kọ bóyá àwọn mùsùlùmí míì a lè a gbọ́dọ̀ máa wòran ká pé tó bó wa la ṣe ara wa náà ni so ọmọ wa náà ni àfi kọ́lọ̀ ń yí padà pé pé ẹnu nìkan ni a lè fẹ́nu yí padà tẹ́nu ọba yí padà a lè fi ọwọ́ náà yí padà gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe fún wa jazakumullahu khairan ustaada Idris níbi. Ah, tó tún ṣe mọ́ tó so papọ̀ mọ́ táyà ń wí òun náà ni pé ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì tó já sí pé mùsùlùmí lápèjúwe ẹ ra àwọn kan tó yẹ pé bóyá wọ́n ń dojú ìjà kọ yín àbí ẹ ra àwọn kan tó já sí pé bóyá mùsùlùmí ni wọ́n ní o àbí wọn ṣe mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ wo pé tá a bá sì sọ̀rẹ́ndà tá a ní ká sọ̀rẹ́ndà fún wa tó ń kó wa ní ẹrú ẹ̀yẹ so ṣé Islam gbà wá láàyè kí a wá rànwọ́ lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ sí pé bóyá àwọn yẹn ṣe mùsùlùmí tó jẹ́ pé wọ́n ṣẹlẹ̀ ní ayé ń sìn pé tó bóyá rí ìlú mùsùlùmí so àwọn kan bá jà tọ̀ kò lágbára ó lọ sí bóyá UN àbáǹkà pé tó ẹ wá gbà mí lẹ̀ o nínú àwọn tí ó ń ràn lọ́wọ́ àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí wọ́n lè já wọn nì so bẹ̀ wọ́n ràn àwọn tó jẹ́ mùsùlùmí so àbí bóyá àwọn tí ì ṣe mùsùlùmí ganan so kí ni Islam wí sí ẹ wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn tó yẹ pé wọ́n ṣe mùsùlùmí láti dájú jà kọ àwọn tó bá ja ojú jà kọ wa. alhamdulilayi rabbil alamin dọ́pẹ́ fún ọlọ́run Allah abẹ́lẹ́ wọn bá kí ó fi ẹ̀sìn kó fi yé wa dáadáa jù báyìí lọ. Ah, nígbà tí aláwọ̀kọ́ ni pé ní Islam ẹ̀sìn déédéé ni gẹ́gẹ́ bí àwọn stars wa ṣe sọ ṣáájú so ní tó bá ti ń jọmọ́ déédéé ní tó bá ti ń jọmọ́ ń pè ní rárá o èèyàn kan fẹ́ ta ẹnu àlà sọ́dọ̀ ẹnì kejì Islam ó máa kọ́ pẹ̀lú àwọn oríṣiríṣi ojú ọ̀nà tí ó máa gbà fi kọ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé ẹ wá rí kí tí mùsùlùmí bá rí ń pè ní òun ò lágbára tó láti lè fi dájú ìjà kọ ẹni tí ń dojú ìjà kọ hmm. àbí ẹni tí ń ṣe báṣubàṣu ẹni tí ń tẹ̀ mọ́lẹ̀ bó ṣe wọ́n ǹjẹ́ ó wá lè wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí àbí tẹ́ni tí ì ṣe mùsùlùmí bá ní jẹ́ apin lọ́wọ́ hmm. ẹni yìí ń ṣe rádaràda ń ṣe báṣubàṣu hmm. ǹjẹ́ ó lè gba irú ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ wọn àdìpọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àná kì í ṣe ọ̀rọ̀ òní ọ̀rọ̀ tó ti wà tipẹ́tipẹ́ ni tí àwọn olùmọ̀ tí wọ́n ti sọ nípa rẹ̀ rẹ́bílẹ̀ àwọn olùmọ̀ wọ́n pín sí ọ̀nà oríṣiríṣi lórí ọ̀rọ̀ báyìí ẹni pèrè orí wọn yàtọ̀ ọ̀tọ̀ kò jọ́kan lórí pé ní ìjẹ́ a lè gba ìrànlọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí láti lè fi bá àwọn tí wọ́n bá tẹnu àlà sí wa jà tó a rí irú àwọn hanabila àwọn apá kan nu wọn àti àwọn hanafiya àtàwọn shafi'iya táwọn wà lè rí pé ní kò sí láì fi ń bẹ̀ ṣèbí ká ṣáà wàhálà àwọn tí wọ́n ń mm-hmm. gbógun tiwa yìí ni mm. kò sí wàhálà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tọ́ nígbà tẹ́ bá ní pé kò sí wàhálà ìjó ní tẹ gbẹ́sẹ̀ lé tẹ̀fi ní kò sí wàhálà ń bẹ wọ́n ní bẹ́ẹ̀ ni nínú àwọn ẹ̀rí tí àwọn gbẹ́sẹ̀ lé òun náà ní pé ní àná Muhammad sallallahu alayhi wa sallam ṣáà nábì aṣòfin ni ní tó bá sì ṣe tàrí gbó ni ó ṣe mm. ó dòfin náà nù sọ́wọ́n nígbà náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nígbà tó ń lọ sí umrah tó fẹ́ lọ ṣe sólò tó fi sí sólò débí àfiṣẹlẹ̀ hmm. umrah tá ànábì ń lọ fún yìí wọ́n nígbà tó dé àyè kan ló wá rán ẹnìkan bíi ọ̀tẹlẹ̀múyẹ́ hmm. pé ní dákun bá ń lọ sí Maka bá ń lọ wo àwọn Quraysh hmm. àwọn ti gbọ́n pa ń bọ̀ kí ni tí wọ́n ń ṣe nígbà tí ẹni yìí máa dé ló sọ fún àdá Muhammad sallallahu alayhi wa sallam gbé ní à ah, qad jama'u laka jumu'an wọ́n ti kó àwọn èèyàn jọ fún ọ wa jama'u laka al-ahabish àwọn èèyàn tó yá sí gbé ni wọ́n lè dà nǹkan mú ni wọ́n kó jọ fún ẹ kódà bọ́ ti wọ́n ni mọ̀hún muqatiluka wọ́n rẹ́dí àti bá ìjà wà mani'uka wa sadduka 'anil bayt wọ́n rẹ́dí àti di ẹ lọ́wọ́ àti hánà rẹ kúrò níbi ń pé ní kó lọ sí kàábà láti lọ ṣe umra tó fẹ́ ṣe yìí àwọn rí pé ní kí láyé fàyọ ń bẹ̀ ni pé ẹni tí ànábìrán tí ó ń jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí lọ sí ọ̀rọ̀ àwọn yìí ó wà nínú àwọn àbànú kùzáà ni lásìkò tá a sì ń sọ̀rọ̀ ọlọ́kùnrin yóò ti gba islam ní àfọwọ́ Ibn Qayyim rahimahullah ni wọ́n fi ń sọ ọ́nù tíra àwọn Zadul Ma'ad ń gbé ní níbí báyìí láti máa rí ń gbé ní ajẹ́sí ń gbé ní ó tọ́ kéèyàn wà lọ́wọ́ ẹni tí èsì mùsùlùmí láti lè fi nígbà tó bá rí ń gbé ní tóun bá ní kó òun rán mùsùlùmí nínú tó dẹ̀sẹ̀lẹ̀ tí ni ẹnì yìí wọ́n sì ti mọ̀ tó wá ṣe hmm. àmọ́ gbàdá ni maka ni wọn mọ̀ ń gbé ní ọ̀tẹlẹ̀múyẹ́ ní fanda muhammad sallallahu alayhi wa sallam ìgbàdàn ti bí ara àwọn màlìkíyà àtàwọn míì nínú àwọn olùmọ̀ táwọn gbà ń pè ní irọ́ o mùsùlùmí ìsìláàmù ló tayọ ẹ̀sìn míì ìsìláàmù náà ni yóò máa borí ẹ̀sìn míì báwo láti wá máa wárán lọ́wọ́ lọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí àwọn náà sì mẹ́rìí wọ́n lẹ́rìí tiwọn nínú ẹ̀rí táwọn náà ní ń pè ní ọ̀nà àdá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́dọ̀ ànábì náà ni ọlọ́dọ̀ ànábì ah, nígbà tí ànábì fẹ́ lọ jà ogun Badr wọ́n nígbà tá ànábì ń lọ arákùnrin kan wá bá ànábì nígbà dákun ànábì jẹ́ ń tẹ̀lé ẹ lọ sí ogun yìí kémi náà bá ìjagun yìí wọ́n lánàbì wá bẹ̀rẹ̀ pé tu'minu billahi wa rasulih tó gbọ́ ọlọ́run bá gbọ́ ògbòjíṣẹ́ ọlọ́run bá gbọ́ arákùnrin wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbé ni ṣé kí n tẹ̀lé ẹ lọ sójú ogun Badr kí n kún ẹ lọ́wọ́ ká lè jọ jà ogun yìí wọ́n lánàbì bẹ̀rẹ̀ lọ́rọ̀ pé lójíṣẹ́ ó ní rárá o òun yìí ṣe mùsùlùmí òun kàn fẹ́ kun ẹ ní ọwọ́ ni ọlànàbí ni erjì fàlànà àstẹ̀yìn àbí mushrik ọlànàbí ni padà ń lè gbàrà ọwọ́ ẹni tí yìí ṣe mùsùlùmí ẹlẹ́bọ láti lọ ja ogun pẹ̀lú àwọn tí yìí ṣe mùsùlùmí náà wọn lé arákùnrin ìgbà tó tún rìn sá díẹ̀ ó tún wá bá ànábì sọlá ojú ní dákúnjẹ ń tẹ̀lé ẹ̀ mo fẹ́ jà ànábì ní rárá o àti ogbó ọlọ́run bá gbọ́ òjòjì ogbó òjòjì ọlọ́run bá gbọ́ ó ní ò gbà ó anábìnrin tọ ìdíje fàlànà astẹ́rìn àbí mushrik àní ó padà sẹ́ àní ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tí ń ṣe mùsùlùmí ọlọ́dún ṣe báyìí lẹ́lẹ́kẹta ànábì tún béèrè tó béèrè yìí lọ́wọ́ ẹ̀ nígbà yẹn ló ṣe wàá sọ pé ní bẹ́ẹ̀ ni báyìí sí mo ti gbọ́ ọlọ́run bá gbọ́ mo ti gbòjíṣẹ́ ọlọ́run bá gbọ́ ànábì wa ni kò sí wàhálà tẹ̀lé wa ń gbà yẹn. ó ní bíbẹ̀ láti ráwọn olùmọ̀ yìí tí àwọn sọ ń gbé ní àá tó bá ń sẹ́yìn tá nàbì sọ lílé yìí o á jẹ́ sí ń gbé ní kíni á sì gbé ní kò lẹ́tọ̀ọ́ ká wá ràn lọ́wọ́ ẹni tí ì ṣe mùsùlùmí lérí ẹni tó jẹ́ mùsùlùmí. Hmm. àwọn nínú àwọn àfáà tó ń gbà ń gbé ni tí ẹni gbé àdìsí aláwọ̀kọ́ táwọn tí wọ́n ní alè wárán lọ́wọ́ tán ló tọ́ ẹni gbé ní ìṣesí ní ìṣesí ànẹ́bì tí à ń pè ní fẹ́yìn ẹni gbé ní eléyìí àdìsí táwọn tí wọ́n ní kò tọ́ wá ẹni gbé ní kọ́ọ̀lù ni hmm. ànẹ́bì sọ ni hmm. lan asta'ina bi mushrik so àárín àwọn aráàlú olùmọ̀mí tí wọ́n mọ̀ sọ ń ní idha ta'arada al-qawl wal-fi'l ní gbé kó dì máa alqaul bẹ́ẹ̀ tí iṣẹ́ ànábì ìṣesẹ́ ànábì tó bá ṣe tó bá dàbí ìgbà ń pè ní ó ta ko ohun tá ànábì sọ wọn ní ọ̀rọ̀ ànábì ni a mú lò àsìláwọn mìíràn tó gbà ń gbé nítọ̀ àti fílù àti kọ́ọ̀lù ìkómọ kan náà náà ni gbogbo ẹ̀ ń túmọ̀ sí ìbí ìdájọ́ kan náà ló ń túmọ̀ sí nígbà tá a fẹ́ yọ òfin jáde a yọ nù kọ́ọ̀lù nígbà tá a fẹ́ yọ òfin mi jáde a yọ nù fún yìí òfin náà là ń yan jáde ń bẹ̀ so kò yàtọ̀ ọ̀tọ̀ síra wọn so a rí pé ní ìròrí àwọn olùmọ̀ lórí ọ̀rọ̀ báyìí wallahu ta'ala alam. Ah, ọlọ́run kò sẹ́yìn lẹ́sàn-án ó dá pé ara àwọn tó wúye náà pé tó bóyá àṣìṣe sí ni yóò dìtámì tí mùsùlùmí bá rí pé tó àní wà ràn lọ́wọ́ torí pé kódà káwọn òbí ọ̀rọ̀ ayé náà ẹ̀mẹ́ tó yẹ pé kì í ṣẹ̀sìn yín hmm. eh, ohun tí èsè mùsùlùmí ẹ̀kẹ́ni máa bọ̀ wá kọ́ wá bá wa jà tó ẹ mọ̀ pé eh, ẹ̀mí yẹn lè má balẹ̀ lé lórí ṣùgbọ́n gbà mí bẹ tẹ́ pé tòun ẹ ti rí i pé àwọn mùsùlùmí ni alẹ́ yìí àwọn tó fẹ́ bá wa jà yìí bá ní adáwọ́lé e, kò ní rọrùn fún wa hmm. so kò sáà tó tún lágbára tó lè kan ọkàn wa lọ àfàwọn tí èsè mùsùlùmí tó hmm. ẹ ní ìdí ẹ̀ náà kódà kí ẹ gbà pé kò tán àsìkò yìí ẹ lè ẹ lè lò wọn kẹ ẹ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn afáàmì gbà wọlé náà kì í ṣe alàlè ìtìlá. ẹ̀ńdà alhaja àti ẹ̀ńdà amìkìyà alìkìyàna lẹ́yìn ní bùkátà sí tí ọkàn sì balẹ̀ ń gbé ní wọn ní dalẹ̀ náà làwọn májèmú tí wọ́n fi sí. ọlọ́run kí ó bá san ní ẹ̀san e rẹ̀ bó ti ẹ̀ e jẹ́ sí pé irú masala báyìí ọ̀rọ̀ pé fún torí akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó yẹ ká lè mọ kí ni Islam wí lórí ẹ̀ kì ọ̀rọ̀ tó jẹ́ sí pé bóyá èmi àti ẹni. àwọn òpè tó eléyìí ni a mú èyí là ní gbogbo ọ̀rọ̀ tó ní ṣe ogun ọrọ ìlú ni ọrọ olórí ni so kì í ṣe ọ̀rọ̀ tó pè tó gẹ́gẹ́ bí ẹ wí síwájú pé Zaidu àti Amuru ẹ máa yanjú ẹ ó tayọ ojú báyẹn lọ Ọlọ́run kò má ṣáà ṣe àlékún àgbọ́yé fún wa fún tí ẹ ti bá a ṣe a fi hasanati yìí أي مياتي أما أستاذ إدريس أتي أستاذ عبد الحكيم عبد العزيز أما دبري فوين بباك السلام عليكم ورحمة الله وبركاته